Is Christian not a good religion? Very good. What is the meaning of Christianity? Who named the religion Christianity? Sister me, there is no single place in this Bible. You see all the Christians that are present here. Any Christian tó bá lè fi hàn mí ibi Christianity mo mú two million naira. And my sister, let me shock you. Jesus Christ, he never mentioned Christians. Yes, I know that. Jesus Christ, he never attended any church service. My sister, Jesus Christ never saw this book. Ìgbà tó lọ tán ni wọ́n kó ni wọ́n fi ń tan aráyé. Adúpẹ́pọ́ lọ́n ṣe wá ní Mùsùlùmí. It is appointed for men to die once. After death, judgment. Do you know what Jesus Christ said in John chapter 8, verse 32? Only you shall know the truth, and the truth shall set you free. And Paul said in 1 Thessalonians 5:21, prove all things and hold, and hold fast to that which is the truth. Here is the truth. And please, sir, who wrote the like the Quran? Yes, it is a revelation of Allah from the Lord of the world. Verily, Quran says, Verily, we have sent down this Quran. We have sent down this Al Quran your Lord Allah. Allahu Akbar. With a pure Arabic language. Pure Arabic language. Al Quran the Arabia, is a revelation from the Lord of the world. And sir, why some Christian names like Moses, Abraham, Jacob, like, for example, that Moses? Yes. I used to hear about it inside Quran. Like the of name course. They, they, call it is different. No, I will tell you what happened. Ẹ̀yọ́ Miami. Ẹ̀yọ́ Miami. Ẹ dá mi lóhùn. My sister, all the prophets of God, Moses, Jesus, John the Baptist, Abraham, Isaac, Ishmael, they were all Muslims. Do you know the reason? now let me show you ẹ wo ibi tá a dé la wí yìí o ẹ má pariwo the book of numbers ẹ bá mi ṣí chapter twenty verse six kẹ́ fọwọ́ dá genesis chapter seventeen verse three kẹ́ fọwọ́ dá exodus thirty-four verse eight kẹ́ fọwọ́ dá matthew twenty-six verse thirty-nine ẹ fọwọ́ dá the book of nehemiah chapter eight verse four to six and joshua chapter five verse fourteen to fifteen. mose àti aaroni. ẹ bá mi gbé báíbù yìí ẹ gbé kan bì ẹ máa wo after this I know you will be convinced. Èèyàn kan ò lè dágbé ẹ gbé sí ẹ̀gbẹ́ kan bì ẹrù ní Ọlọ́run. Ẹ gbàgà kúrò nbí ẹ máa wo sísà lísìn o èwe lẹ́kọ́ fẹ́ kà ń bẹ̀. Nọ́mbà. Numbers chapter twenty verse six. Moses àti Aaron. Moses and Aaron Aaron da. Moses àti Aaron. Sì lọ kúrò níwájú Olúwa. Can you see? We are reading the Bible. Tẹ̀síwájú. Ìjọ́sí ìjọ́sí oh. àgọ́ ọjọ́. Read it please. Wọ́n sì dojú bolẹ̀. Olúwa wọ́n sì gbàdúrà. Sister, who used to do like this? The Muslims. That is what I wanted to ask you. Now, èmi ti mọ ẹ̀mí mímọ́ ti gbé wá irọ́ ni o. Now. Abrahamu sì yára. The book of Genesis chapter seventeen verse three abraham ó dojúbolẹ̀ ó dojúbolẹ̀ ó sì ń sin ọlọ́run àtẹ̀kìbí The book of Joshua chapter five fourteen and fifteen. Ó sì lọ síwájú díẹ̀. Ẹ sí apá ọ̀tún dáadáa. Ó lọ síwájú díẹ̀. Ó sì forí kanlẹ̀. Ẹ wo Joshua forí kanlẹ̀. Ó sì ń gbàdúrà. This was Joshua. Jésù sì lọ síwájú díẹ̀. My sister Matthew chapter twenty-six verse thirty-nine. Jésù sì lọ síwájú díẹ̀. The Bible says Jésù lọ síwájú díẹ̀. Ó sì dojú bolẹ̀. Their personal Lord and Saviour. Ó sì gbàdúrà. Àtẹ̀kíbí. Tí wọ́n bá wá pọ̀ ẹ wò nínú Bíbélì. Àwọn màlẹ́kà sì yí tẹ náà ká. Revelation chapter what? Chapter seven. Verse eleven the angels. wọ́n sì yí ìtẹ́nà ká. àwọn màláìka wọ́n gbọ́dọ̀ tó bíi mẹ́rin márùn-ún mẹ́fà. àti àgbààgbà. look at them àtàwọn àgbààgbà ẹ̀dá làyè mẹ́rin náà kà á. nínú bíbélì. wọ́n tẹríba. àwọn màláìka tẹríba. wọ́n dojúbolẹ̀. wọ́n dojúbolẹ̀. níwájú tẹ̀. kí ni wọ́n wá ń sọ. wọ́n sin ọlọ́run. wọ́n sin ọlọ́run. can you see nínú bíbélì tán bá wá pọ̀ see this one this is the final the book of Nehemiah eh, chapter eight eh, verse four to six ẹ kà fún mi perfectly ni o Ezra akọ̀wé dúró lórí àga àdúró sọ̀rọ̀. tí wọ́n ṣe nítorí èyí lẹ́bàá ọ̀dọ́ rẹ̀. Esra súnmọ́ wájú dáadáa o lórí ìyẹ̀pẹ̀ yẹ̀ sí ẹ̀sí ẹ̀yẹ́ pé inú ìpẹ́ náà láti wá watch them. lẹ́bàá ọ̀dọ́ rẹ̀. lápá ọ̀dọ́ rẹ̀. ni Matayati ti dúró. Matayati. ni Matayati sì dúró. now lẹ́bàá ọ̀dọ́ rẹ̀. I can wait. Eh? I leave it, leave it. Oya. Oh, yeah. Continue. The is sì duro. One. Àti Sẹ́mà. Ó di méjì. Àti Anaya. Ó di mẹ́ta. Àti Urija. Ó di mẹ́rin. Àti Ikia. Ó di márùn. Àti Mesia. Ó di mẹ́fà. Ní ọwọ́ ọ̀tún rẹ̀. Atakibir. Ìwé wo là ń kà? Bíbélì. Ó yá. Àti ní ọwọ́ òsì rẹ̀. One ní pẹ́dà sì dúró. ẹ máa sún lọ two. àti mẹ̀sàẹ́lì. Odi di mẹ́ta. àti mákíà. ó di mẹ́rin. àti asumu. Odi di márùn. àti asumadana. ó di mẹ́fà. àti sakaraya. Odi di méje. àti mesulamu. atakbir. àti malam yusuf náà. oh serious. ṣé ẹ ti rí o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ tí wọ́n béèrè ní ẹ̀sìn síláàmù lọ́nà tí ọlọ́run gbé kalẹ̀ ọ̀nà gbà láti dé o kò sí ìbẹ̀rù rárá o ìsìláàmù dé ẹ̀sìn àlàáfíà. o fẹ́ ká kọ ẹ lórí yẹn no problem sister see this is contained in the bible. continue. Esra sí sí ìwé náà ní gbogbo ojú gbogbo ènìyàn. Ẹ fọkùnrin ní microphone tó bá loud. Esra sí ìwé náà ní ojú gbogbo ènìyàn. Gbogbo ènìyàn sì dìde dúró. Kọ́díkọ́ ọmọ ti sọ láti. Esra sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run tí ó tóbi jùlọ. Gbogbo ènìyàn sì dáhùn pé. Àmín. Àmín. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, báwa náà bá dórí gẹ́rì lùmọ́gídọ́bì àlè ìmúwáládọ́ọ̀lì. níbí àwọn náà sọ pé àmín àmín tẹ̀síwájú. pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè. my sister sí wọ́n gbé ọwọ́ wọn sókè Allahu Akbar kí ló tún ṣe. wọ́n sì tẹ orí wọn bá. kábíyèsí elédùnmarè kí ló wá tẹ̀lé. wọ́n sì sin olú ọlọ́run wọn ní ìdojúbo lẹ̀. wọ́n sin ọlọ́run ní ìdojúbo ẹ máa kírun kẹsì. ìdí nìyẹn tá a ṣe ní mo ní wákà ẹ máa kírun kẹsì mọ́ lọ́rùn lọ́kàn. ẹ wí fún wọn. ẹ máa kírun kẹsì mọ́ lọ́rùn lọ́kàn. ta ló lè mọ ìgbà tàbí àkókò tọ́jọ́ ikú lè dé pé ẹ máa kírun kẹ̀sì fi jọ Mósè Mósè ẹ máa kírun kẹ̀sì fi jọ Jésù ta ló lè mọ ìgbà tàbí àkókò tọ́jọ́ ikú lè dé ẹ máa kírun. sísá mi kò sí ní tó kù ju pé di mùsùlùmí lọ ẹ̀rín náà ní sá ìwọ yóò mọ òtítọ́. wọ́n ti mọ òtítọ́ ẹ má kà mọ́. ìwọ yóò sọ ẹ́ di òmìnira. wọ́n ti mọ òtítọ́ ká dòmìnira lókun báyìí. are you ready? àbí ẹni tí ń bọ̀ wá síta tó jẹ́ christian tó wá dírẹ́sì ẹ̀dùn o ah, ẹ̀yin gan láàkì sísá yìí. bẹ́ẹ̀ni abẹ́kan sórí rẹ. ẹni tí ń bọ̀ wá síta tó wá wọ irú eléyìí ṣe rí i pé ìmúra yẹn gan ti kọ́kọ́ sọ di mùsùlùmí so ẹ̀dẹ̀ ìmọ̀dé tí sísan fi lo hijab mò ń sọ fún àwọn màmá wa tí wọ́n borí dẹ́dẹ́dẹ́ yìí àwa la dáa jù sísà tí mo bá mú súwìtì méjì lọ́wọ́ ṣe mọ̀ pé súwìtì máa ń wà nù rápà but méjì yẹn wọ́n ti bó rápà kó nù kan èkejì ní rápà mo dẹ̀ kó lọ́wọ́.